gómìnà ṣèyí mákindé tó ṣe ìdárò lẹ́yìn àgbà oyè tó tẹrí gbaṣọ ní ìlú ìbàdàn ó ní kí ọlọ́run dẹlẹ̀ fún olóyè àgbà ọ̀hún kí ọlọ́run fi ọ̀run kẹ gómìnà ṣèyí mákindé ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti ṣe ìdárò ó sì ti ṣe ìbánikẹ́dùn àgbà oyè kan tó tẹrí gbaṣọ ní ìlú ìbàdàn eléyìí ni ìwé tó fi sọwọ́ sí. Si ọba dr moshood lẹ́kan balógun tó jẹ́ olùbàdàn títí ilẹ̀ ìbàdàn wípé wọ́n kó ìdárò àti àkẹ́wọṣọ títí ẹ̀kẹfà olùbàdàn títí ilẹ̀ ìbàdàn tó tún jẹ́ bàbá ìsàlẹ̀ àdínì fún gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní ìlú ìbàdàn olóyè náà ni olóyè àgbà lẹ́kìr oyèládé nínú ọ̀rọ̀ gómìnà ló ti sọ báyìí wípé pẹ̀lú àìdùn ọkàn àti ìbánikẹ́dùn ni àwọn fi kẹ́dùn olóyè àgbà tó tẹrí gbaṣọ tó tún jẹ́ bàbá ìsàlẹ̀ fún gbogbo mùsùlùmí pátápátá ní ìlú ìbàdàn gómìnà ṣèyí mákindé wá ṣe ní àdúrà yìí pé kí ọlọ́run fi orí jì bàbá náà kó sì tẹ́ sí àlùjànnà onídẹ̀ra nínú ọ̀rọ̀ gómìnà ṣèyí mákindé ó ṣe àpèjúwe olóyè àgbà ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó ní ìfẹ́ ìlú tó sì fi ara jì fún ìdàgbàsókè ìlú ìbàdàn ṣùgbọ́n o ṣé ọjọ́ tí ẹ̀mí ò bá ní gbáyé mọ́ kò sí ẹni tó lè so ẹ̀mí ọ̀hún ró gómìnà ṣèyí mákindé wàá bá gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ kẹ́dùn pátápátá nílé lóko lẹ́yìn òde wípé wọ́n kó ìdárò ẹni re tó lọ pàápàá jùlọ ní àdáyanrí gómìnà ṣèyí mákindé ó kí olùbàdàn títí ilẹ̀ ìbàdàn kó èèyà kí ọlọ́run jẹ́ kí ọjọ́ kó jìnnà síra wọn ẹ̀kẹfà olùbàdàn títí ilẹ̀ ìbàdàn olóyè àgbà lateef oyèládé ó tẹrígbàsọ gómìnà ṣèyí mákindé ó ṣèdárò lẹ́yìn ẹni rẹ̀ tó lọ.